ẹ ti gbọ́ ẹ gbé òkú jìnnà sí gbogbo mọ́ṣáláṣí ẹ má sọ mọ́ṣáláṣí dibi tẹ́ bọ́ọ̀tì máa wáyé tọ́ba wá ṣẹlẹ̀ wípé wọ́n ti sin òkú kan rí sí àgbàlá mọ́ṣáláṣí tí kìí ṣe wájú irú àwọn òkú bá àwọn tó bá rọ̀ wá lọ́rùn láti wú nítọ́ dáa jù lọ àmọ́ tá a máa ń bẹ̀rù àmọ́ bá ṣe lè bá wọn kakẹ wọn bẹ omi ọgbọdọ kún mọtò bá jẹ pé agbọn kébìlà lọwọ dandan agbọdọ wù dànù so àwọn agbọdọ gba anybody láàyè láti máa sìnkú síbẹ̀ náà torí pé ìgbàgbọ́ kan ni wọ́n máa ń ní tí wọ́n máa fi ṣe báyẹn wípé atẹ́gùn àlàáfíà ìkẹyọ̀ máa lọ bá a.